أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا Ibadallah ìbéèrè tí oníbéèrè sí lọ́dọ̀ nígbà Muhammad sallallahu alayhi wa sallam ilé ìtàǹbá ọ̀rọ̀ lọ nípa rẹ̀ onáà ní kó so ìbéèrè nípa kíni jẹ́ Islam anabi Muhammad sallallahu alayhi wa sallam ó sì sàlàyé kókó Islam هو أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا أتباع الأيوة دوري الزكاة أتسيا لأيه بتسجان أيام يعني كان يقول له كما يزكاة نتركه يوفي رارا لأيه yóò fi gba ara rẹ lẹ́nu o ò sí ẹnì kankan lórí bí orí ara rẹ tó bá yọ zakat ilẹ̀ ayé yọ ọ̀rọ̀rùn fún ẹ alùpùpù ní ìṣòro fún ọ ṣùgbọ́n ẹni tó pọ̀ tí ò yọ zakat tó dájú òun náà ní pé wàhálà ńlọpàlẹ̀ rẹ̀ mádìrá rẹ̀ ọ̀ràn ńlọ wá tó rí kalẹ̀ fúnra ara rẹ̀ nítorí pé nínú àwọn hadith Ànábì sallallahu alaihi wa sallam ó sàlàyé fún wa lóríṣiríṣi irú ìṣòro eléyìí tó kojú ẹni tó lówó tó kọ̀ láti yọ kàkàtì lé ayé ń tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn eléyìí tó ṣe é pé à ń bẹ lọ́wọ́ kọ́lọ́ mẹ́ta wò rí rẹ̀. lẹ́yìn rẹ̀ sùyàmù Ramadan òun náà kan ló jẹ́ nínú àwọn nǹkan tí Islam kó sínú. Akramakumullah Islam fẹ́ tún wá sí ní kọ̀kọ̀ àti ní gbangba ní tó ṣe rí àti tí ò Islam ṣe ṣe gbogbo àwọn àjọsìn tẹ̀ rí yìí báyìí lára rẹ̀. lápèjúwe. ọ̀sọ̀lẹ̀ wọn ni a máa délẹ̀ márùn lójúmọ́ torí kọ́lọ̀ rẹ fi kọ̀ wá máa nì ní ọjọ́ kan anabi sallallahu alaihi wasallam ó mú àpèjúwe kan wá fáwọn sàhábà ó ní ẹ sọ fún mi ǹjẹ́ tí akérèmọ́gbó odò kan téèyàn bá máa wẹ̀ nínú rẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ sí nǹkan kan nínú ìdọ̀tí. àbí èrí ara onítọ̀hún wà sẹ́kù bí àwọn sọ̀hábà ní rárá o. anábì oníbẹ̀ márùn bẹ́ẹ̀ gan lórí ọlọ́run wọn máa fi wọn pa àwọn wa rẹ̀ fún wa ni. torí pé ẹnì ò ní wọ àlùjáná kó di mú àfẹni tó bá má ara ń tọ́lọ̀ wọn sì fi fọ̀ wá má oní àlàwọn ẹni tí ò bá wá jẹ́ pé ó ti ti àwọn àjọsìn tó débi pé ó lè mú wà lè jẹ́nà lọ́jọ́ gbẹ̀ndà òkèèyà tó ti pé aburú rẹ̀ ló lé sí dáadáa rẹ̀ wọ́n ní láti fọ́ máná kó tó di pé ó wà lè fi kọ́ máa bọ́ di lọ́la gbẹ̀ndà sànù wa náà wọ́n ní sàn yẹn sínú náná. wọ́n fi kọ́ irú àlékún tó bá iṣẹ́ nwa rẹ̀ wọ́n fi kọ́ ma wọ́n bá kọ́ mọ́ kọ́ńtẹ̀ wá ga padà sálì dẹ́nu. ọdún kan ó pè é ní ọdún méjì ẹgbẹ̀rún ọdún ni tí ó mú rẹ̀ tó lé nu tó bẹ́ẹ̀ sọ láti ti kéèyàn máa ń mójútó bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ò ní ṣẹ́kù fún yàrá kódà àlùwàlá anábì sallallahu ó ní àlùwàlá tẹ rí yẹn bẹ́ẹ̀ bá jáde tí máa ṣe dáadáa ọlọ́run máa fi omi àwọn àṣìṣe àwọn oríkì bàtẹ́ bá fọwọ́ yín dáadáa ẹ̀ka kan omi tí ó tí ó kàn parí lọ́wọ́ yín lẹ́yìn ìgbà tẹ́ bá fọwọ́ tán ara rẹ̀ lèyí tó kàn nínú àtìsí tẹ́ fọwọ́ sí ni ó kàn lẹ̀ o bẹ́ẹ̀ ni tẹnu bẹ́ẹ̀ ni tìmú bẹ́ẹ̀ ni tójú tẹ̀ ń bọ́ bẹ́ẹ̀ ni tapá tẹ̀ ń fọ̀ bẹ́ẹ̀ ni torí tẹ̀ ń pa bẹ́ẹ̀ ni tẹ́tí tẹ̀ ń pa bẹ́ẹ̀ ni tẹ̀sẹ̀ tẹ̀ ń fọ̀ mọlọdún wa fẹ́rẹ́ lè tọ́ ọ̀bà jẹun ó lé orí ńlá tọ́nà máa ti fẹ́ lu rẹ̀ látàrí pé mo tún tẹ̀sí. àzàkàtì tẹsí rí yẹn nítorí pé owó kìí tètè yàn tọ́lọ́ọ̀nì ọlọ́run ọba ló lówó ọba yá wa lónìí ó fún wa nádìgbà kan ní nítorí pé kò ti jẹ́ tiẹ̀ ọlọ́run ní kọ́ jẹ́ wọ́n wá kú olùgbé yóò tètè jẹ lónìí ẹlòmíràn máa ná wọ́n náà yóò ti gbà pípọ́ wọ bàbá kan kẹ́ni kọ́ ọmọ kú ìtàn fún ni ọmọ wò torí pé ọlọ́run ló lówó ọlọ́run ní máa darí rẹ̀ lọ́dọ̀ ẹ̀ sọ́ba fẹ́ ọlọ́run tó wá lówó yìí ọlọ́wà kékeré yìí kò nù rẹ̀ kó o fi ṣe àfọ̀mọ́ dúkìá yìí ọlọ́run tó fi wá àwọn oríṣiríṣi àrùn burúkú àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àrùn tí ò náà ló ti ní kẹ́ ẹ máa yọ zakat gbogbo ẹ ti máa yọ zakat akramakumullah ìwà amọ̀ ní ti fún nítorí pé wàhálà kékeré kọ́ lọ́mọ èèyàn ń ṣe tó túwó jọ kọ́ wa múnú owó nǹkan ọmọ fún yàn ti dùnú ti dùnú ọ̀dà ahọ́n àmà ọ̀rọ̀ ìwà ahọ́n àmà fi ìwà ahọ́n àmà fi kọ́ wa nínú ọmọ èèyàn tẹ́ rí òun tí ومن يوق شح نفسه فأولئك هم المفلحون gbogbo ẹni tí ọlọ́wọ́n bá tọ́ba mú jẹ́rí ahun ẹ̀mí rẹ̀ tọ́lọ́n bá mú borí ahun ẹ̀mí rẹ̀ tọ́lọ́n bá dáàbò bò níbi ahun ẹ̀mí rẹ̀ àwọn kan lọ lórí rẹ̀ kọ́nà ó ti wá lọ lórí rẹ̀. torí ẹ ẹni tí máa yọ zakat ẹ̀rí pé ìwà ahun àyẹ̀fẹ́ kọ́ da fọ́mọlàkejì àfẹ́mí àfẹ́mí àfẹ́mí yóò kó nínú ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nítorí pé wọ́n ló ṣe wàhálà wọ́n ló dúró jọ ìwọ wọn tún ní kò fẹ́ lómi ó tún á máa fún tìdùnnú tìdùnnú ó sì máa bẹ́ lọ́nkọ́ gbà lẹ́sìn lọ́dọ̀ rẹ̀ káríkó àwọn wa gùn yóò máa dínkù. akramakumullah as-siyam eléyìí tọ́lọ̀ wọn bá ní kó fún wa wáyé nínú Ramadan ọlọ́run fẹ́ẹ́ fi sún wa ti parí ni nítorí pé nínú tí kì í mú kéèyàn fẹ́ ṣe tọ́lọ̀ òun náà ni ayò kéèyàn bá máa yó téèyàn sì máa rí gbogbo tí ń bá ń fẹ́ jẹ tí gbogbo ìsẹ̀mí rẹ̀ jẹ́ ìsẹ̀mí gbẹdẹmukẹ́ eléyìí tọ́wọ́ pọ̀ jù ní pé òun ẹ̀fẹ́ ṣe tọ́lọ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn olówó àwọn ọlọ́lá àwọn tó rí ilẹ̀ ayé kójọ sẹ́kù gbogbo ń tọ́ba wù wọn ni wọ́n ń ṣe gbogbo ń tọ́ba fẹ́ òun náà ni wọ́n ń lò ẹ̀ ní ríru wọn lọ́pọ̀ ọ̀gbà láàrin àwọn ẹni tọ́lọ̀ ẹni tó pọ̀ jù ni náà ti sọ ó ní innal insana ọrọ ààbò dáhùn ọlọ́ọ̀dún mo wípé ọmọ èèyàn iye máa ń ṣàgbélé ni o ní gbogbo ògbà tó bá ti ríra rẹ̀ ipò ń ọmọ èèyàn ti o wọn náà ti dára torí wọn wà ló ìwọ oníwà ló ń dé àwọn ìwà ti lòdò ń àsìkò ń bọ̀ táwa dọ̀ ọ̀mà wo bá dé wọn náà páàkì mọ́tò lẹ̀ wọn bọ̀ ọkọ́lé lọ́nà wọn bọ̀ ọkọ́lé lọ́sì wọn ti hayya ala salat ẹnìkan wá wà lẹ́gbẹ̀ẹ́ ló ti dọ̀ tẹ́lẹ̀ ká ẹjọ́ wọ́n ti pèpè fún máa ń òní wà lọ́wọ́ bákàtà lọ́hùn rẹ́sítọ́lẹ̀ ìbẹ́ẹ̀lẹ̀ làbọ́kọ̀ òfin ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá tọ́ba fi lè gba rìsìkì láyè fáwọn ẹrú rẹ̀ tọ́ba ní gbogbo wọn lọ lówó ni ah, àgbèrè ọkọ̀ lókè pẹ̀ ìmọ̀ lọ́dà wọn ìbò lọ máa ń tọ́jà sí wa la ìbá mọ̀ wà dáwò náà ló ti dá lẹ́sẹ̀ náà ti náà torí ẹ̀ ẹ́ rí i pé téèyàn tó bá wà láyé lẹ́gbẹ́ gbogbo ńdọ́fẹ́ ní jẹ láàárọ̀ kọ́tù tó tún kọ́ tún ti jẹ mí àjẹ́ lẹ́dọ̀tán ó tún jẹ ó tún jẹ dọ̀tán lẹ́yìn rẹ̀ ńgbà tó rọ̀ lẹ́tún ó tún jẹ àjẹ́ àjẹ́ lẹ́dálẹ́ ńgbà tó tún tún tún jẹ ó tún tún lóru ó tún jẹ àmọ́ irú àwọn báyìí kò ní rántí ọlọ́wọ́ bẹ́ẹ̀ lọ́mọ ìyá ni tó bá yẹ kó gbogbo ògbà lóúnjẹ lẹ́jẹ̀ ó ma máa tàn sàkúsàn nínú sáà rẹ wàhálà òníranjẹ ọlọ òníranjẹ ọlọ kárí ọkàn máa lé títọ lọ́ọ̀nù ọmọ ma kí wọn wí kí wọn sọ ẹni tí àtijọ́ ẹni kọ́ máa ti lọ ọlọ́run wa ló ti tó nínú tí ó mú ọ̀pọ̀lọpọ̀ sórí ibú wọn náà ní àìlèkóra ẹni níjànú àìlèkóra ẹni níjànú nígbà tí àyè àti dáràn bá sílẹ̀ àyè àti ó sílẹ̀ èèyàn mélòó ló lè kóra rẹ̀ níjànú tẹ̀bí nínú sanabi ọsọlọlọ àdìsẹlẹ tóbi ń sọ fún wa nípa èèyàn méjì kan tọlọ wọn ba tí ó kó sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ gbẹndà gbìyànjú ọjọ́ àyàfi ti Allah òun náà ni rajulun da'athu imra'atun dhatu mansibin wa jamal wa qala inni akhafu Allah arákùnrin kan tí obìnrin kan tó rẹwà tó sì ní ipò tó pèsè wá bá mi sọ̀rọ̀ èmi ní máa bọ̀ wá bá mi sọ̀rọ̀ gbé tọ́wọ́ ni rárá. ẹnì ọkọ ọkọ dájúdájú ẹmí payọ lọ bí ó ń bẹ nínú àwọn èèyàn méje kí wọn máa bẹ tí òní sí kan àti tọlọ tí wàá lè ṣerú ẹ tó lè kóra rẹ jà ọ̀dájú bẹ́ẹ̀ tèmi tó bá tu ẹ̀mí rẹ ti náà lọ máa ti òní ńgbàdẹ wà láyé náà lẹ wà ń kó kékeré gbádùn yóò rí ẹni ẹni wọn wà láyé ní ìsèrègbè wọn náà máa ti ránù ẹni wọn wà ní tẹlọ wọn náà fẹẹ máa tẹlọ ẹrí pé ìṣe gbogbo èèyàn ló lágbára nínú ẹ̀mí àti ọkàn rẹ̀ láti lè kóra dànù ẹmọ yẹ èèyàn bá ti lè tẹwọ sí wọn báyìí wọn wọn látàrí ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ jẹ ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ mu súnmọ́ ìyàwó yín láti ìgbà tá àgbàdà mi bá ti yọ títí tí obìnrin kò rùn wọ pẹ̀lú ẹ̀mí pé à ẹnikẹ́ni tó bá ti lè rí eléyìí sè yóò lè kóra rẹ̀ dànù dènà sí gbogbo tọ́lọ̀ ń tẹ̀lé wọ̀ torí àwọn jẹ́ tọ̀gán lélẹ́yìí àmọ́ ńgbà tọ́lọ̀ á tún jìnnà sí àní máa kanra á jìnnà sí àní máa bára jẹ́ á jìnnà sí pé sísìn làwọn ti lọ kó lọ́wọ́ gbà lẹ́yìn náà ẹni tó zina òun náà kóra na ń dànù ti ní kí ní ọ̀dà àbọ̀dá náà ẹni tó jìnnà tó lè jà yóò kóra rẹ̀ ń haramu haramu náà ẹni tó ẹni tó yóò na sáré tó fi pọ́ mọ̀ pé haramu ni haramu náà látàrí sèyá èèyàn máa ń láàánú èèyàn máa ń ní àánú nítorí pé ẹlòmíà láyé rẹ síndọ́bẹ̀ jẹ tí ò rówó rà òwò á ní fura mà pé lọ́tún ọ̀pọ̀ èèyàn lébi ń ọ̀pọ̀ èèyàn ní ń pa ẹbí máa ń látàrí ọwọ́ abẹ́rẹ́ sí

kwa àìmọye olówó lọ́dà láàánú gbogbo ọ̀gbà tóun náà ń sàánú àwọn aláìní débi kí ẹlòmíì ó ti wá sọ di kò sí má ti fúnra ara rẹ̀ lójoojúmọ́ ó jẹ ọ̀sán ni yóò dáná kalẹ̀ rẹpẹtẹ lọ́sàn ni gbogbo aláìní kọ́ yíyà kọ́ wá jẹ kó yó láì bẹ́ẹ̀ ni wọ́n máa ti lọ́pọ̀lọpọ̀ látàrí lọ́pọ̀lọpọ̀ olówó ti ó sì ń bẹ nínú àwọn olówó ẹni tó ẹni tó gbogbo dáná gbogbo ẹni tó bí bá ń pa yà jẹ kó yó àwọn àwọn lórí pé láti àlejò yà gbogbo yìí ló ti àwọn èèyàn wá jókòó ọyẹ kele yìí náà ti bí ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àánú láwùjọ wa ọyẹ kó ti bí ọ̀pọ̀lọpọ̀ ṣe olóore láàánú wa ẹ̀rí pé ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ olówó náà láwùjọ wa làwọn náà ń gbìyànjú ní ìwọ̀n wọn ti ṣe má bàbá àti wọn wọn ń gbìyànjú ẹlòmíì wà yóò kókó yóò tún dín yìí wọn ẹlòmí ẹ̀wẹ̀ dàbí inú ló ń fowó rà ó lè máa pè báwọn èèyàn márùn márùn ọbẹ̀ nù wọn ẹni tí kówó ra ìwò tí wọn máa pè báwọn èèyàn gbogbo eléyìí tó lóore náà kálukú agbára ọmọ lóṣù lọ nítorí pé ọba tó dá òun náà kò sì sígbà tí ò lè pààyàn kò sì sígbà tí ẹ ti pé olórí tẹ pàdánù ládàá ọba àti Ramadan ọba àmọ́ àti Ramadan ọyẹ kí Ramadan náà wà kó ti sàn káyọ oṣù mọ́kànlá yòó láti rí inú àwọn olówó wa náà tó ṣe é pé dáadáa ti ṣe wọn yọ tayọ Ramadan náà nìkan yọ kàlí gbogbo oṣù ọyẹ ká ti nínú àwọn olówó wa àwọn ẹni tó ṣe kí wọ́n á máa di akíkó láti gbé bùkátà àwọn aláìní wọ́n á pa nípa jíjẹ tàbí mímu nítorí tí ebi tó bá ti kúrò nínú àìní àìní ti kú sí o. àkàràwọ̀ kan mọ̀ wọ́n ẹ wá dúró owó ribiribi lọ́pọ̀lọpọ̀ máa ń ná nínú oṣù Ramadan láti fi gbé àwọn ètò. ìbánisọ̀rọ̀ lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì àbí amóhùnmáwòrán ẹ wo bówó ní títí máa ń pọ̀tọ̀ wọn náà gbìyànjú àti sàkán wo òfin lè mọ̀ pé kìí ti wà dá àwọn owó tí wọ́n ń ná yìí bí bá ti lọ ọlọ́nu ọba ti lọ ọlọ́nu ó tún di mi nítorí yẹ ká rẹ́ni máa bá ní sọ̀rọ̀ ọlọ́ni gbogbo gbà. kìí ṣe lóṣù rọmọdánà nìkan àbúrò dáwó lu rọmọdánà nìkan ó fi gbọ́dọ̀ jẹ kó ojoojúmọ́ wọn máa bá yín sọ̀rọ̀ rọmọdán wọn ó ṣe lọ́jọ́ kọ̀ọ̀kan àbí lọ́sẹ̀ ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ìwà gbé ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ẹlòmíràn gbé ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ẹ̀rí pé gbogbo ẹgbẹjẹ rọmọdán náà ni ojoojúmọ́ wọn máa gbọ́rọ̀ lọ bí òsì rọmọdán náà ojoojúmọ́ náà wọn máa gbọ́rọ̀ lọ àbúrò lọ dáwó sí ọgbọ̀njọ́. tàbá ti gbin ọgbọ̀njọ́ yìí lórí ọjọ́ kọ̀ọ̀kan náà tẹ̀ sẹ́wọ̀n pé ó ti ń lọ bí oṣù bíi mélòó bá tẹ̀lẹ́jọ́ mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin láàrin oṣù kan ẹ wá dúró ọjọ́ tó ti kọ́kà tó ti fi ọdún kan gan-an ó ti àti dá méjì tọ́ fa àwọn èèyàn máa lọ tọ́ sìyàmù rọmọdánà yìí orígun kan ni onínú orígun ẹ̀sìn islam ìyẹn tẹ̀sí kéèyàn máa kára o ìyẹn tẹ̀sí kéèyàn máa bára jẹ́ kó máa bínú o ìyẹn máa tẹ̀sí kéèyàn máa dunnú tọ́lọ̀ ń tẹ̀sí mí lọ́kàn nínú ẹni tí ń bẹ láyé kí ìjọsìn yìí bá láyé tọ́lọ̀ tó wá sí mí lọ́kàn nínú ẹni tó ti rọrùn láti ṣe sùyàmù yìí a ọlọ́run kò sí láti ọwọ́ gbà eléyìí tó kù téèyàn máa bẹ lọ́nà. ẹ wá rí kéésì rọmọdọ́nà nìkan oníṣùyà eléyìí mùsùlùmí máa ń ṣe bó tilẹ̀ jẹ́ pọ̀ nìkan lọ́ra yẹn ṣùgbọ́n àwọn ṣùyà mùmí náà tó wà tó jẹ́ pé ọjọ́ sọ́nà èèyàn máa ṣe bíi náfìlà kẹ́lí gbogbo ọjọ́ àtìní àti gbogbo ọjọ́ alùpàmì nínú ayé wa kọ́ńtọ́ dáa gan lè yàn ṣe o fámójútó lẹ́yìn ọ̀nà ìdánù pé yàn ṣe palẹ̀ má lẹ̀ lọ́jọ́ pé nà ìyá mi. bẹ́ẹ̀ náà ni ọjọ́ mẹ́ta mẹ́ta láàrin gbogbo oṣù kẹtàlá ìjọ kẹrìnlá ìjọ kẹẹ̀ẹ́dógún kàlẹ́ndà Islam àti mẹ́lẹ́ yìí ti rọrùn máa gbàdé. tó ọjọ́ kẹtàlá èèyàn jẹ tààrí tó bá ọjọ́ kẹtàlá èèyàn sèso yàn tó bẹ́ẹ̀ lèèyàn ṣe kẹńlá àti ọjọ́ kẹẹ̀ẹ́dógún ní gbogbo oṣù kọ̀ọ̀kan rẹ ti máa ń ṣe bí ìgbà tí gbogbo ayé ní lórí gbogbo dáadáa ládá ni Ọjọ títí nínú oṣù kan lọ ìbáwá yín wa rú àwọn bẹ́ẹ̀ náà ní ká ṣe ọjọọ ọjọ́ àràfà ká ṣe sùnyàmù ọjọ́ àṣúra àti dáadúrà gbogbo àwọn eléyìí náà ń bẹ nínú àwọn ẹsẹ olóore eléyìí tó ní ti pẹ̀lú sùnyàmù eléyìí tó yẹ kéèyàn mójútó ẹ ká mójútó lè ń yàtọ̀ sí ọ̀ràn jẹ́ àwọn lè nínú àgbẹ̀yìn lórí gbogbo ẹ̀ náà lọ́nà wọn fi ládàá wọn fúnra wọn tí ó jẹ́ kéèyàn ọ̀rọ̀ náà lọ tó bá ti lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyà bẹ́ẹ̀ ni ọjọ́ mẹ́fà nínú oṣù tọ́tẹ̀lé oṣù Ramadan eléyìí náà mẹ́lẹ́ nù kàtó ẹ̀ kéèyàn oṣù tó kù láti fi kéèyàn ti. akramakumullah lẹ́yìn rẹ̀ lànà bí ni wa an tahujja al-bayt kó o ti àbẹ̀wò ilé ọlọ́run ìyẹn al ní àbẹ̀wò kata àyàsọ́tọ̀ ní àsìkò kata àyàsọ́tọ̀ gba ọ̀nà kata àyàsọ́tọ̀ eléyìí tá a mọ̀ sí alhajj alhajj orígun kan nínú orígun ẹ̀sìn Islam mara eléyìí tó ṣe é pé gbogbo mùsùlùmí àwọn nǹkan dáná bíi kàtílẹ̀ yìí àgbọ̀dọ̀ sáláìmọ̀ wa àbí tẹ̀ ìbá ti mùsùlùmí lọ́wọ́. gbogbo mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ lè torí lè ní abd islam yọọ máa bí ọ orí orígun mélòó lẹ́sìn islam dúró lé lórí ọwọ́ àtẹnulẹ̀ bí ìbò dàda ọlọ́mọdé ọlọ́mọdé ní ọ ayé aláìmọ̀ká pátá korongodo pẹ̀ sí lórí ìsìnkú ìsìnkú ẹlòmíì fábí àlámọ̀ sí lórí rẹ̀ ọlọ́run ọmọ iye ẹsẹ̀ bíbélì ti bẹ lórí ọ̀dà sẹ́yìn lọ́mọ wa kànú sọ̀láàtì gbàtọ̀ ọ̀bá máa bá dí àkè eléyìí ni wọ́n pè ní abds islam arkanu islam kò sí mama lọ dáadáa ní gbogbo yẹn gbọ́dọ̀ mẹ́lẹ́ wọn á fi ọlẹ́ rẹ̀ pé sàlàyé orígun márùn-ún ẹ̀sìn islam fún wa lọ́ba dẹnu lẹ̀ ọ̀dà orígun mélòó lẹ́sìn islam ni ẹ̀yin lẹ́ẹ̀ láti ẹsẹ pé ìlú oòrùn etí yọ ló ń gbé oòrùn yọ ẹsẹ pé orí orí mọ́lẹ̀ àti òkè kí ló ti yọ torí ẹ orígun orígun ẹlẹ́ẹ̀karùn-ún nínú ẹ̀sìn Islam ṣe hajj ẹ̀sìn lélẹ́yìí kìí fẹ́rẹ́ ìdí nu tó fi jẹ́ pé ẹ rí i pé ńgbà tẹ̀sí sọ̀lẹ́ ẹ múra sí ẹ ń ẹ fẹ́ kí nǹkan kan ó ṣe yín nídìí ládàjẹ́ gbà mí kí lọ́wọ́ á omi jẹ́ pé àwọn mi kárí mi ọ̀wọ̀ bẹ̀ náà ni kárí mi máa wọ̀ bẹ̀ fún ni ẹni tí ń yọ zakani yóò máa kárí mi ó lè gbé báyìí kankan fẹ́ máa wá kó kọ́lẹ̀ èlò lọ fún tí gbogbo yẹn fi gbọ́dọ̀ máa kó kọ́lẹ̀ nù báyìí mú àwọn akó kọ́lẹ̀ ẹ̀ wá fi two hundred ránṣẹ́ sí wọn òun sì gun ọ̀kadà one eighty wa alọ àbọ̀ one eighty wọ́gùn two hundred sẹ́ni kó jèrè ó jèrè twenty naira níta tó àpò kọ́lẹ̀ sínú fọ́dún kan kó tó kà wá ẹni tó ń sèso yà mọ̀ mi yóò máa kára ní yóò máa kára bí ìgbà tó fi kí wọ́n ti nǹkan kí ló dé tí wọ́n ń tẹ̀lé kí ló ń kára dé àìsí dá sọ̀rọ̀ rẹ̀ yìí wọn ti hajj wọn tọrọ lọ ọlọlọ ra nìyà wọn ṣùgbọ́n ti wọn tá à ń rí ogun àgbọn ò ṣe torí tọlọ wọn ṣe torí tọlọ kárí mi ni àti hàn bó bá dé tẹ bá pè lálàjì ìjà lè ṣẹlẹ̀ tẹ bá pè lálàjà ìjà lè ṣẹlẹ̀ ọ̀run níbi sọ̀rọ̀ lára àbọ̀ ọdún yìí bàtà wà mẹ́ẹ̀ lára àbọ̀ ọdún yìí ẹgbọ́rọ̀ kí n máa ń dá abẹ́ fi ṣe wọ́ọ̀lẹ̀. ẹni ọkọ lọ hajj tẹnìkan ọlọ́ọ̀lù ẹ rí i pé nínú alọ́ àjì alọ́ àjì báyìí wọ́n ti àti ìbá ti Yorùbá yóò ti àti hàn lè máa ah, àwọn bu ọmọ fúláṣí dọ́kan gbogbo ara ní gbogbo ara òkú ọ̀wà ẹni tí ọba ti wá ojú ń bínú ni ara àwọn alágbàtí délẹ̀ wọn nìyẹn torí kó wọn ti wá lọ sèrègè lóṣù ajẹ́ pé ń bínú. wọ́n dáná ni wọ́n dáná bá máa rú kalọ́ rẹpẹtẹ lórí pé kí ni ọlọ́mọkà òde ni. yorùbá yorùbá gbogbo ẹ̀sìn ni wọ́n ti sọ̀dà tán. ó múra sí ni kọ́dà tó bá ń pè ìrẹ́gbẹ̀ àti ranu lèèyàn bá máa ń ti wà lùdẹ́nà ẹnì kò ní wọ ọbẹ̀ sáájú yorùbá ìrègbè àtìránù ló pọ̀ ẹ̀ tó bá gbé ni wọ́n bá máa ń gbé wà lùdẹ́nà wàlá ìkọ̀ fẹ́ẹ̀ sẹ́yà tí ó wà lùdẹ́nà káàdì yorùbá ibi yorùbá ń gbogbo wa ibi ẹ̀ máa ń tí yorùbá máa ń dáwọ́ ibi ẹ̀ máa ń dáwọ́ máa ń dáwọ́ olùkọ́ kó àwọn ẹ̀sẹ̀ sáńtara rẹ̀ tó náà kò lè lọ àti kọ́ lọ torí tọ́ lọ pé a ah, àti tó wọn ẹsẹ̀ gbẹrẹ fún o kò ẹsẹ̀ mílíkì àti ṣúgà ni kọ́ yọ máa ṣe gbogbo ẹ̀ ó lè lọ dé bí làkàn bí atẹ́ pé kí wọ́n lè mọ̀ pé adé ànábì nù adé ànábì bá wò lọ́dọ̀ bí bàbá dé lẹ̀ ọwọ́ tẹ̀ náà wò burúkú ọwọ́ rẹ̀ fi ó lọ dé yẹn lábẹ́ àjí àjá bá lè lọ pé sábà àwọn ti dé nìyẹn àwọn ti dé nìyẹn àwọn ti ọ̀tá ti bá ní lọ kábọ̀ ipò lọ àdọ̀ ẹ̀mẹ́yẹ tó ẹlòmíì lọ múra ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ títí ń dé ariwo ọ̀tọ̀ wọ́n kàn lọ àti ẹ̀ kánú gbèsè ayé rẹ̀ iná ariwo wa sọ oníbàbà kànáà ẹ̀. irọ́ ńlá yóò wá sí irú rẹ̀ àwọn olórin àwọn àpawó. gbogbo àwọn aláìlérò ònàkúnà rú rẹ̀ náà ló dé kó lónìí ọmọ parẹ́ ìmọ̀ dá abẹ́ bìtì. ìmọ̀ta oníkayọ̀ gbọ́kọ̀rọ̀ ọmọ kí láyé fẹ́ fi ọtí ámbọ̀sibọ́sí ọ̀rọ̀ torí ẹ̀ ọba lọ sí hajj ṣe nítorí tọ́lọ́ ni ṣe nítorí tọ́lọ́ ikú ń bẹ ọ ee ikú ń bẹ ẹ dàpọ̀ ẹ̀wọ̀ wàhálà téèyàn ṣe ṣe hajj ẹ wá dúró owó téèyàn ná kí gbogbo ẹ já tó ọlọ́run má kí ìjọsìn já tó. tówó ni ni àbí tùwàlà ni ni àbí tùwàlà tí ẹlòmíì bá takú látàrí ọ̀rẹ́ wàlẹ́ òde tó tọ́lọ́ wọn bá kọ́ ní ìfọ̀kọ́ pa níbi tí ọ̀rẹ́ dé tí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí ọ̀rẹ́ tó táwọn oṣù ní ẹja gbé yín ẹja gbé yín kọ́rùn áà ẹ̀dọ́kùn máa lọ bọ́lọ̀ ń bá kọ́ pé títà dékúdé subhanallah òun náà ní àwọn adélé ní àwọn àtàbàkà náìjì rẹ̀ òun náà ní àwọn adélé lẹ́yìn pé sọ̀rọ̀ bá ti pè ní àjíì àjíì.

káwá gbọ́dọ̀ tẹ wọ mọ́sálásí ẹ gbọ́rọ̀ kọ́wá fò kọ́lẹ̀ wọ́n lè tẹ̀lé ti mùsùlùmí ni ẹjọ́ ti mùsùlùmí gan ìsìlámù ní kó fò kọ́lẹ̀ kátó wa wọn náà wà lọ máa fò kọ́lẹ̀ torí pé kárí mi ni wọ́n tún lọ tẹ̀wé jáde àwọn tó lọ sí àti lọ́dún yìí nínú jẹ̀mọ́ wa wọ́n á fò kọ́ yẹn mẹ́ta àbọ̀ yẹn mẹ́ta àbọ̀ inú wọn mọ̀ wá nù wọ́n lè lẹ́ mára mọ́sálásí kan pé àwọn tó lọ sí àti lọ́dún ọlọ́mọ bọ̀ ọ̀sẹ̀ máa gbé ẹ̀sìn rẹ tó ń ṣe pamọ́ má ti kọ́ mi èèyàn ọba torí kọ́ mi yàn kìí sábà tún nǹkan ṣe bíi bó ti ṣe lágbára àti ìbàjẹ́ pẹ́ẹ́tì wọ́n fọ́ lẹ́sìn jẹ́ yáàdì rẹ̀ kọ́ lọ orígun kan nínú orígun ẹ̀sìn Islam láńdá tí wọ́n ń bẹ fún yàn tọ́ba fi lè rí àdìyẹ ọkà màmá anábì wa sọ nínú hadith sí imaamu Bukhari àti àwọn míì gbé jáde ó ní man hajj ilà falam yarfut walam yafsuq. خرج من ذنوبه كيوم ولدته أمه ó ní gbogbo ẹni tó bá ti ájì rẹ̀ kọ́lọ̀ ìbéèrè la tó ṣe ń torí tọ́lọ̀ yé ṣe ń torí tèèyàn tọ́ ájìnà sí ìbáyàwó rẹ̀ sí lásìkò tó wà nù ìhìrọ̀ ó sì hùwà pálapàla kan lásìkò tó ń ṣe hajj iṣẹ́ ńlá lè yọ ṣe kó tó lọ hajj ní yorùbá lẹ́wọ̀ wàlá ìtọ́lá iṣẹ́ ńlá gidigidi lẹ́sìn ẹ rí àwọn yorùbá wa yìí báyìí a ní problem tó pọ̀ gan ẹ̀sìn ò fún ọ̀pọ̀lọpọ̀ sí nísìnyí ẹ̀yẹ wojú títì ẹnìkan fẹ́ jáde pẹ̀lú mọ́tò rẹ̀ títì ó ti wá wọ̀ tó ti wọ̀ tù ó rí i pé mọ́tò ọ̀wà máṣíìnì ọ̀wà ìwọ ti wá rí i pé ọkùnrin yìí o bí ṣe ń gbé mọ́tò bọ̀ ọ̀fẹ́ wọ títì ni ọ̀n bá eré bọ̀ látẹ̀yìn òun ò rí ọgbọ́n bọ̀ o ò sì máa bọ̀ tẹ́lẹ̀ náà tó tóbi kọ́ wọlé eré burúkú tí wọ́n wá ń bá bọ̀ tá a ma màlẹ́kà kú ti ń pè tó kò kọ́kalẹ̀ fún ọtọ́ fẹ́ lọ gbà mú eré burúkú tó ń bá bọ̀ bàbá pé olórí búyì olórí búyì àbá àbá mo ò lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹnu èpè ọ̀rọ̀ burúkú ti pọ̀ lẹ́nu jù ẹ wo bí kílẹ̀ máa dé lónìí ìbáyìí wàláì ọ̀rọ̀ tẹ́lómi ti sọ lọ́rọ̀ burúkú tí wọ́n bá lórí oṣù kan ẹlòmíì kọ̀ rẹ̀. mọ́tò ọkùnrin ti wo wájú ti wẹ̀yìn ó ti wọ̀ tó orí pé kò sí mọ́tò ń wọ ọ̀nà bọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́kadà yìí ń bọ̀ pẹ̀lú orí burúkú wọ́n fún mi olórí ibú yìí wọ́n fún mi olórí ibú yìí ò ní dáa fún yìí wọ́ wàláyé ọkùnrin yẹn ìdààmú ti ba lórí tẹ́rìn kọ́mọ́tẹ́sẹ̀ má kí ló wá sí ni kí ló wá sí ni àìlẹ́kọ̀ọ́ yẹn ti pọ̀ jù láwùjọ Yorùbá yìí abọ́dọ̀ tún rẹ̀ nu wá sí i. nínú tí máa fi hàn fáwọn yìí àwọn ará yìí ọ̀rọ̀ ẹnu ni ẹ dákun torí tọ́lọ̀ ẹ jọ níjà tẹ́lẹ̀ ó ọ̀rọ̀ pa ni a ọba tí ẹ jẹ́ rí ni tó ti gbé bọ́yá ó lè jẹ́ bàbá rẹ̀ kan tó ọmọ kò ní wa mọ́tò ń bọ̀ ọ̀pọ̀ ìgbà inú ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ti bàbá kan sọ̀bàhá àbá mi ẹ má bínú ah, ẹ má bínú. ok ọmọ pé bàbá ń bàbá lò bí ọba jẹ bàbá rẹ. bàbá rẹ ó túmọ̀ sí fáwọn ẹ̀kọ́ ọ̀lẹ́kọ̀ọ́ rárá ni ọ̀rọ̀ ẹnu à ah, ẹ̀kọ́ lálà náà fi kọ́ wa ó ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut gbẹ tó bá gbọ́ lọ́ngbọ́ àtọ́jú ọ̀kan yìí. ẹ máa sọ̀rọ̀ rere lẹ́nu àbíkẹ́ gbẹ́nu lọ́wọ́ tó láì dákẹ́ ká ti sọ. wàláì nàmbá ta ìdá sí ọ̀gán ó yẹ kó ọjà ọjà ó yẹ kó bínú ó bínú ó yẹ kó sẹ́pẹ̀ ó sẹ́pẹ̀ ẹni tírù rẹ̀ tọ́sẹ̀lẹ̀ sí tọ́sẹ̀lẹ̀ sí ọgbọ́wọ́ rẹ̀ wàláì ìdààmú ọ̀bàdì yọ̀ọ́ mọ̀ pé ọ mẹ́sàn-án ẹ dàpọ̀ ẹ má bínú ẹ dàpọ̀ ẹ má bínú ń dákẹ́ bí mo ti dákẹ́ subhanallah ẹ dàpọ̀ ẹja fi kún ẹ̀kọ́ ẹ̀kọ́ wa ọ̀rọ̀ ẹnu ẹja jọ dà ẹja jọ dà ọ sí yorùbá lára ọ̀rọ̀ tí o ti sọ yá ẹ lọ́pàá yẹ ni ṣe sí ọ láti sí ọ nínú pé nù nù wàhálà kí wàá yá yìí. jẹ́jẹ́jẹ́jẹ́ bàbá ó bàbá ti wàhálà tó tẹ́lẹ̀ tẹ bàbá yìí. ọ̀rọ̀ ẹnu wa ẹja túnṣe ẹ̀dá fún ẹ ti já máa fi kó àwọn ọmọ wa ẹ rí fún àwọn ọmọ náà tà déédéé bàjẹ́ àwọn òbí ló ti kọ́kọ́ bá dùn wọn o torí pé òwú tí a bá gbọ̀n lọ́mọ rẹ̀ ọ̀ràn bẹ́ẹ̀ náà ni bí bàbá náà lọ́gbọ̀n òògùn ọmọ rẹ̀ ó fi ó dùn wọn òfin ni ọ̀rọ̀ jẹ́yìn ń sọ lẹ́nu táwọn ọmọ ẹ̀yin lẹ́ ń kọ́ wọn lédè bẹ́ẹ̀ bá fi èdè tọ́jà kọ́ wọn èdè tọ́jà wọn máa pè jáde bẹ́ẹ̀ bá fi èdèkéde kọ́ wọn èdèkéde lọ́wọ́ máa pè jáde lẹ́nu. torí ẹja kì í sára kódà ẹni tí ẹnu rẹ̀ wá dọ̀ síbà lọ́lọ́ ṣe hajj. sẹ́ẹ̀ mọ̀ pé ìṣe lé yóò pè dóko torí kò bá di ájì náà jẹjẹjẹjẹ làwọn èèyàn máa lọ títì wọn báwọn ṣe máa wa mọ́tò wọn wà kú wa tí wọn máa wà nǹkan wọn. rárá ha lẹ́yìn olóríwúlé lẹ́yìn á ẹ ti ṣe wọn mọ́tò àti ẹ jẹ ẹ bàbá alábàjá tó ń gbèjà oníjà agbọràn nà bí kí ṣe máa sọ nílé lọ́ba lórí ọ̀kadà bẹ́ẹ̀ ni wọ́n máa sọ sáwọn ẹni tí lọ jẹ́jẹ́ ọlọ́run ẹni pé ẹni tí pè bá ti pọ̀ lẹ́nu rẹ̀ ẹni lè jókòó láàrin wọn náà lásìkò ájì tẹ́yìn bá jẹ́ pé ẹlẹ́kọ̀ọ́ wà láì nílé jókòó láàrin wa torí pé ọ̀rọ̀ tí o ti sọ̀rọ̀ báyìí wọ́n máa tẹ́ pé ni ó lè jẹ́ pé lágbèjúwe ó kó sílípàsì rẹ̀ sí ẹnu ọ̀nà tẹ́jú sílípàsì àti máa dọ́ra torí pé kálukú yín ti dọ́ra bọ́ọ̀ bá kó lọ láti lé kọ́dà ó lè má jọra wọn kẹ́ni kan kẹ̀kẹ́ bọ́ pé òun fẹ́ lọ tọ́lẹ̀ àbọ̀ òun fẹ́ lọ sàlọ̀ àlá á tẹ̀mí kankan náà jọ ni wa kí ló ni bá ní olórí olóko kò ní dáa fún o ẹ mọ́kàtà wà wọ́n pè fún ah, ah. wọ́n tó ń ṣe hajj tó ń gba ti hajj rẹ̀ dúró wàhálà dúró dúkìá tó ni tó dínà sí gbogbo wa pálapàla tó dínà sí gbogbo wa kòkì tó fi parí iṣẹ́ hajj yìí kharaja min dunubihi kayawmi waladathu ummuh ọlọ́run ọkọ̀ máa kó nu gbogbo ẹ̀dẹ́ rẹ̀ ló dàbí tó ti yàrá ìtura yìí tí ọ̀lẹ́dẹ̀ kan lọ. ẹ dákun èyí tó wa bí òtó wa lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n máa pè ọ́ lálàájì àlàájì kàǹtì ẹ̀. eléyìí tó wa nítorí wọ́n ní wọ́n kọ̀ ọmọ kó gbogbo ẹ̀dẹ́ rẹ̀ nínú àdìsí mi anábìnrin wal hajjul mabrur lẹ́yìn tẹ́lẹ̀ wo jẹ̀dáwó ilẹ̀ jẹ̀nà hajj tá a bá ṣe dáadáa ní ìbámu pẹ̀lú bánàmì ti ṣe fi kọ́ wa anabi sọ̀rọ̀ láti ọ̀la ní kọ́ lẹ́tà méjì àbàjẹ́ a wàhálà tí wọ́n bá tó gbogbo wọlé ayé èèyàn sí èèyàn lèyìn òbí lọ hajj nítorí àwọn ẹ̀san ńláńlá yìí ó tó bẹ̀ ó tó bẹ̀ àmọ́ kì í ṣe ńtọ́pọ̀lọpọ̀ ń bá a lọ tẹ́ pé ọbẹ̀ gborí kíkan orúkọ ni wọ́n bá la ọmọ lórí pé Haruna wà á bì pé a. wọ ọ̀rẹ́ wa kọtù ń la kọmá lóhun ẹsẹ arúnà máa wọ aláàjì arúnà ẹgbọn kan bẹ lọba gbé táyìtì ní lọ àjì lọ sọ ń pé ọbẹ joyè wọn fún ọ kẹkẹ ọ di jíìpù lọba lọba ń wá onídìí pé wá dára rẹ láàmú kó tún wéwu lọ nítòsí ń bẹ ọmọ bá ti lọ́jà obìnrin obìnrin àfi bàbá fẹ́ joyè. bàbá bá lóye bá oyè títa àmọ́ ètò ògùn náà oyè ni mo fẹ́ ju iyọ̀ gbogbo mọ̀tọ́ là èyí wọn náà tó torí ó ti sanwó ẹ gbogbo èyí ó ti máa pè ọ́ bàbá ti ọ̀tàrà plate number rẹ bọ́jẹ́ machine náà bọ́jẹ́ mọ́tò mo fẹ́ ju iyọ̀ gbogbo mọ̀tọ́ là àmọ́ fọwọ́ àti torí mo fẹ́ ju oyè lọ́wọ́ àti a ah! kàzára òfò ni wọ́n ń yẹn oyè pọ̀. oyè nù nígbà tẹ ti sọ láti ní ìtìtì wọn kọ́ sí lórí ẹ ń pèrè ayé lẹ́ni tó ti sọ láti gbàtẹ yọ zàtà àti wọn kọ́ sí ń papọ̀ gbàtẹ tó fi yàmùrọ̀ mọ́tò wọn kọ́ sí ń papọ̀ àjìjì ajẹ́ gbogbo àjì bá dà wàlúùdà ẹlòmí ìyẹn lòmí lòdì títí ni torí pé kò kún lálàjà kò kún torí ẹ hajj yìí báyìí ọ̀ràn yẹn lò á sì ń rọ̀ wá jẹ̀mà ẹ ti ká mú níbàdà ẹ ti ká fi sínú àníyàn wa ẹ mọ̀ pé kan ṣẹ̀ṣẹ̀ dé ni gbogbo ẹni tó bá fẹ́ lọ àti sí máa palẹ̀ rẹ̀ ma ó wù wá pé láwùjọ wa lọ́dọọdún kí àwọn èèyàn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kó a máa wà má kó ọlọ́run bó ti ṣe bẹ́ẹ̀ rọrùn káwọn máa nítorí pé tọ́ba ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run tí mo fẹ́ ti ń rọ̀ wá lọ́rùn owó yẹn ń di àjọyọ̀ ẹ wo ń ná di ìrégbè yẹn màálù tẹ́lómi ń wo òrónú láyé rẹ torí ẹ lọ kò sí tó burúkú tí máa dáwọ́ yẹn díẹ̀díẹ̀ máa dá díẹ̀díẹ̀ sínú àníyàn rẹ aláàánú lọ́lọ́ aláàánú lọ́lọ́ ẹgbẹ̀rún mílíọ̀n tọ́lọ̀ ń bá torí ẹ ẹdí ká fi sáníyàn wá ọ̀ràn yẹn ní hajj jẹ orígun kan ní nínú orígun ẹ̀sìn islamu mara o torí ẹ tí wọ́n bá ti mọ̀ pẹ́sìn ni wọ́n bá dé mọ́kà náà ó ní mọ̀ yányányá kí náà lọ wò ń bẹ̀ kí ni bẹ́sẹ̀ tí ò sí bomi láyé àfi káábà àbí òye wa àfi mọ́sálásí ta nàbì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam àmọ́ kí wọ́n tẹ́ náà kàtà yẹnyẹn gbogbo ẹ̀ òru wúrà ni ọ wà nàìjà

àwọn orígun ẹ̀sìn islam wa mára wọn a kì í ṣe mà tí bá fi wá lérò mélòó ló kó ẹ̀sìn islam sáà fi sàlàyé fún níbèrè nínú àdéhìí márùn kí ni àwọn òpó náà alákọ̀ọ́kọ́ ni at-tawhid ìtumọ̀ káàkiri ọba lọ́kàn nínú ìjọsìn a gbọ́dọ̀ fi nǹkan kan sọ̀rọ̀ ogun sí nínú ìjọsìn ìdí ni tí mùsùlùmí èdè sẹ́bọ̀ mùsùlùmí mùsùlùmí èso egun mùsùlùmí èso òwò mùsùlùmí èso wọn rìn nǹkan mọ́lẹ̀ mùsùlùmí lọ́ọ́ wọn kàn nǹkan sókun mùsùlùmí ìkọkọ̀ mùsùlùmí ìkóbìdì mùsùlùmí ìpàdánù mùsùlùmí kan sí dáhùn àti kékeré kan àkọsẹ́ àbísẹ́ lè gbé tí èsè mùsùlùmí ló máa ń yàgò. káfí gbàgbọ́ pàdánù Muhammad sallallahu alaihi wa sallam ìrántí ọlọ́ọ̀ni bọ́ọ̀lù arántí gbogbo àgbáńlá yìí tí ẹ yàtọ̀ ànábìwá mi. gbogbo anabi yòókù àwọn èèyàn wọn lásán lọ́lọ́run ra wa jù anabi tiwa yìí lọ́lọ́run ra ti gbogbo àgbáńlá yìí àwọ òdíléwọ̀ àdíléwọ̀ àyèsí ti àsáwọ̀ dépò pẹ́ nìkan sọ pé sọ́lọ́run rán muhammadu kìíní tẹ̀síntẹ̀ islam gbẹ́gun bá wí rẹ̀ yóò dé yàn rẹ̀ ń lọ hajj ẹ̀rí bó ti ní sẹ́wọ́n ní hajj.

orin náà sáà ni àmọ́ mùsùlùmí tọba rọ́mà China àbọ̀ rọ́mà Russia àbọ̀ rọ́mà America àbọ̀ rọ́mà gbogbo bíi Zimbabwe Nigeria. gbogbo àtàbà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àti wàhálà yọ̀ọ̀yọ̀ lẹ́nu ọ̀mọ̀ọ́bọ̀ ẹ̀gbọ́n fún tiwọn mọ̀ ọ́gbẹ́ ah ṣé àwọn mọ̀álẹ́mù dọ́dọ̀ dín náà ní bẹ́ẹ̀ ni ìdí ànábì lọ́dọ̀dọ̀ mọ̀álẹ́mù kan náà ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ah kílẹ̀ ní dunu sí pé ẹ jẹ́ mùsùlùmí àti ah, nọ́mbà mu àwọn ò sí mu yàtọ̀ sáwọn mi wọ́n ti nọmba mu wọ́n tún jó tọ eléyìí jẹba ọgbà pàdánù sọlọ àtọ ìrántí ọlọ́run kìí sọlọ́run ẹ̀dá tọ́lọ́run bá dání o kìí o ọ wá gbọ́dọ̀ pé ànábì mí nǹkan máa ọ ya Muhammad ya Muhammad ya Muhammad ọba ti torí pé ànábì Allah wọ́n wá sí ni máa pa nábì báwo gbọ́dọ̀ pa nábì ọlọ́run láà máa kú. amman yujibu al-mudtarra idha da'ahu wa yakshifu as-su' ta ló máa ń dá ẹni tó wà nù pàdé lóhùn ní gbogbo ìgbà tó bá kù Allah ta lẹ́ ẹni tó máa ń sípa ayé àbàmíjẹ fún yà Allah àlẹ́ lómi ìta gbọ́dọ̀ pè àfi Allah. ẹlẹ́ẹ̀kejì ká máa gbé sọ láti dúró orí ìmùkejì lò sọ láti rẹ ọgbọ́dọ̀ tẹ̀ ọgbọ́dọ̀ fi sáwádà gbogbo nígbà máa ń ṣe láyé lásìkò sọ láti bá tó kí láti àgbà mọ́tíláṣí lọ ni ọkùnrin àgbà mọ́tíláṣí lọ ẹ gbọ́dọ̀ ṣe sọ láti nulẹ̀ yìí ẹ gbọ́dọ̀ ṣe sọ láti ní ṣọ́ọ̀pù yìí ẹ gbọ́dọ̀ ṣe sọ láti fi sẹ́yìn mọ́tíláṣí ni kẹ́ ẹ lọ nítorí ìwọ torí èmi ni wọ́n ti ń kọ́ mọ́tíláṣí kalẹ̀ tẹ́mi ọ̀bá ti lọ tí wọ́n bá lọ mọ́tíláṣí kò ní rí sẹ́rẹ̀ sí. ẹlẹ́kẹta orígun kẹta nu eléyìí bá àwọn olówó wí ẹ gbọ́dọ̀ yọ zakati owó yín torí ìtara ti yín ni láyé torí ìtara ti yín ni lọ́la kìíyàm tẹ bá kùnà láti fi bẹ́ẹ̀ sera yín. ẹlẹ́ẹ̀kẹrin oní àdìgá máa tètè yá mọ Ramadan Ramadan ẹ̀ẹ̀kan nínú nínú ọdún kan oṣù kan nínú ọdún kan ọlọ́ni ẹ̀kọ́ ẹ̀nu rúmbẹ̀ ẹ má jẹ ẹ má yín kéésì ní gbogbo àsìkò tó wà nù àwọn oṣù nínú ọjọ́ àwọn oṣù yẹn náà láti ìgbà tí alùpàdé àdìbà ti yọ ìyẹn ni pé láti ìgbà tí ilẹ̀ ti má títí tó fi wọ̀ ìgbà náà ni má jẹ má mu má sùn mọ́yàwó rẹ̀ tó òórùn bá wa ti pẹ̀lú ẹ̀mí kò ṣe kọ́dà Madina nwere ẹsẹ̀ hajj Madina ọkàn lọ bẹ anabi ànábì wò ní tọ́ba lọ Madina lẹ́yìn rẹ̀ ọwọ́ aláǹfààní àti sálámà sí ànábì sọ̀rọ̀ máa lọ sẹ́lá ní sáré rí ẹ̀jẹ̀ máa ọlọ́wọ́n bá kó túnbọ̀ fẹ̀sìn yìí kó fi rọ̀ wá lọ́rùn àlékún àgbọ̀yé nínú ẹ̀sìn wa bá kó ṣe fún wa ọlọ́wọ́n bá àwọn akáàfẹ́ táwọn mà pé lọ́nà bá wa fi yé wọn káwọn náà àwọn ọmọ mùsùlùmí tí wọ́n bí mùsùlùmí tí wọ́n ti wá sọ̀rọ̀ àwọn di kèfèrí báyìí tó ti kó àwọn ìsìn náà má wọ́n sì máa jókòó mùsùlùmí ọlọ́mọba wa darí wọn padà sínú ẹ̀sìn Islam ọlọ́mọba wa tẹ́lẹ̀ wọn padà sínú ẹ̀sìn Islam ọlọ́mọba wa wọn padà sínú ẹ̀sìn Islam aqulu qawli hadha wastaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله أجل النبي محمد صلى الله عليه وآله وسلم وفي كالقتلة قل سوى الأنفاني لا يجب صفوها وفي كالقتلة ó lè kó ìpalára bá wa ẹ jẹ́ kó kpe kìlọ̀ fún wa nípa rẹ̀ nítorí pé nínú ìròyìn rẹ̀ ọ̀nà ni nàbí yọ rahma ànábì kẹ́ ìlà ànábì wa sallallahu alaihi wa sallam nínú ẹ̀kọ́ táwọn ànábì kọ́ wa jẹ̀ máa ọ̀nà ni pé àgbọ̀dọ̀ máa ti aburú àwọn kan àbáwọn oṣù kan ma ọjọ́ tàbóṣù kan ọlọ́run ló ní gbogbo ọjọ́ tí ẹ̀ ní gbogbo oṣù òsídọ́ tó rí ò lè tẹ̀lẹ̀ tá ìdá wáyé òṣooṣù tí dáadáa ò láburú wáyé ọlọ́run ọba ló ní kọjá òun náà ló tún ọba òpé méjì dábàá máa ń ọ̀kan ló máa ń sábúrú òun ló ní gbogbo nǹkan nítorí àti fẹ́ kọ́ wáyé kọ́ tẹ̀lẹ̀ yọ tẹ̀lẹ̀ náà ni ó ròyìn ara rẹ̀ ọba òdodo ó ní fàáyà ló lè má yọrí àti yóò wúlò wọn lọ tó bá wù wọn lọ tó máa ní ẹnikẹ́ni ti fi léèrè nípa ntọ́ ṣùgbọ́n àwa ń gbogbo alẹ́ ní táàbù léèrè. ọlọ́run dàpọ̀ kó jẹ́ káta sí igi. àkàràmọ fún mi lọ á rí i pé nínú àṣà lọ́dọ̀ yorùbá àwọn ọjọ́ kan bẹ táwọn yà sọtọ fi pé irú àwọn ọjọ́ báyìí o a kì í wẹ ọsị àti kàìnkàìn nínú wa nítorí bá dà o wọn ni pé ní bẹ́ẹ̀ náà ni ńbẹ nínú gbàgbọ́ àwọn èèyàn kan pé bàbá rìnrìn àjò a gbọ́dọ̀ rìnrìn àjò láwọn ọjọ́ kan nítorí pé ijọ́ yẹn ònlọ́jọ́ débi máa ni ńbẹ nínú gbàgbọ́ àwọn kan wípé gbogbo ń ṣe bí a kó sílé tuntun ọba bá ẹ̀jẹ̀ pa rẹ́ǹtì rẹ̀ abáfẹ́ ṣègbéyàwó abáfẹ́ sinmi lọ́lé ọkọ ẹ̀mẹ́ nù gbàgbọ́ pé àgbọ̀dọ̀ jẹ́ ọkọ tó sùn kàn báyìí tóró sòyàn ó léwu ó burú. ẹ sì rí i pé nínú tó tún wọlé kan àwọn èèyàn gbàngbàngbà bẹ́ẹ̀ kálukú wọn ń jẹ lẹ́nu òun náà nípa àwọn oṣù kan wà oṣù bàbà àbàlà wọn ń pè é ètò bá ti bá bá bá wọn ó lè bá bá bá wọn ó lè bá tàwọn jẹ ó lè sọ tàwọn dìdàkudà tọ́jú pé ìsìláàmù ọmọ bàbá bá september october november december ọ̀kan ìsìláàmù bíi ti wùlé ókéré mà abẹ́rẹ́ gbé mbẹ́nu muharram sọ́bọ̀r rọ̀bíyàn ọ̀wọ̀l rọ̀bíyàn sẹ́ẹ̀d jùmọ́dà lùwùlà jùmọ́dà lùwàkìrà rọ́jà ṣàbẹ́n rọmọdán ṣọwọ́n.

wáyé o jama agbọ́dọ̀ gbàgbọ́ kọ́ náà lónìí gbogbo ọjọ́ kò síjọ́ tí rere ò lè ṣẹlẹ̀ kò síjọ́ tá burú ò lè wáyé tí wàá kàn ní kó ká máa bẹ lọ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ọlọ́run tẹ̀rẹ̀rẹ̀ fún aláyé tẹ̀rẹ̀rẹ̀ fún alákìyàmù làwa tó wà níbi ìyá làwa kó wa níbi ìyá àmà sàdó àbẹ gbogbo gbà ṣùgbọ́n pé gbà kan lórí ò lè ṣẹlẹ̀ ìgbà kan láburú ò lè wáyé kò sí torí ẹ gbé ọṣẹ rẹ dáadáa pẹ̀lú kẹ̀kẹ́ ọmọ márùn ọ̀hún wẹsẹ̀ àti kẹ̀kẹ́ ń dán èrí tó ṣẹ́kù lára rẹ̀ kátó kó àmà nira àmà wa wọ èrí mára ló kọ kọ wẹ wẹ dáadáa má tẹ̀sí gbọ́gbọ́ gbọ́ táwọn sọkúsọ ń sọ àìwẹ̀ bí àti kẹ̀kẹ́ ńjọba ẹ̀ kò sí dọ́tà ìwẹ̀ láti bọ̀rọ̀ hàn kún ẹ̀ǹkan tó ń sọ̀dẹ̀ kí ó lẹ́ ti rí bẹ́ẹ̀ nínú alukur'ani àti sunna ó lẹ́ ti rí bẹ́ẹ̀ nínú alukur'ani àti sunna kò sí dọ́tà àlewẹ̀ kẹ̀kẹ́ kò sí dọ́tà àlewẹ̀ tẹ̀ ẹ̀yin òdi àrísìkì ẹ̀ nìkan kàwé ẹ̀yin òdi pé kárísìkì ló lékún ọ̀bá wẹ̀ ọ̀mọ àrùn òdi pé kárísìkì ló lékún ilé ìjẹba òsì tí òsì tẹ́sí mọ́ lọ́lé ọkọ̀ tó burú òṣooṣù tẹ̀sí gbéyàwó lọ́bàjẹ́ gbogbo ẹ̀ tọ́lọ́ni tọ́lọ́ni ẹ̀ríkẹ́ oṣù tẹ̀ ń kà fún pé aburú òní tẹ̀lẹ̀ ó lè jẹ́ pé náà lẹ́sìn gbéyàwó tẹ̀ẹ̀ni rí dùnú kan bẹ̀ ń jọ kàyé táwọn kan sọ pé wọ́n àti ìní àwọn pé ẹ̀ bábà ẹ̀ bábà pàdé bẹ́ẹ̀ ló ní gbogbo ọjọ́ jọ ó wọlé lọ́la yi yìí látàrí bí ọjọ́ ti ti pé ọgbọ̀njọ́ yìí ọ̀nà ni oṣù sọ́fà oṣù oṣù kan ni o nínú àwọn oṣù tọ́lọ̀ ọba dá oṣù dáadáa ni bí gbogbo oṣù yòókù lọ́dọ̀ àwọn alárúbáwá àwọn gbàgbọ́ pé oṣù táìdá máa ń oṣù ni pété yẹn bá ṣe nǹkan dáadáa kò fi sígbà yẹn ẹwà máa ẹ bẹ̀rẹ̀ sí gun mọ́tò ẹ má tọ́jú sùn yìí ìgbàgbọ́ tí wọn nù lànà bìbí bàjẹ́ nígbà tó ká àwọn nǹkan kalẹ̀ rẹ́gẹ́dẹ́ ó ní wọn lọ sọ́fà kò sì sí aburú kan tó lè tí sọ́fà lè mú sí yẹn kò sí aburú kan tó sì sọ́fà tó lè mú sí yẹn eléyìí jẹ́ ti gbogbo àwọn sùtẹ́ǹkà kalẹ̀ náà september october november december kò sí kankan náà lè ṣe fún yàn àwọn àgbọ̀pọ̀ ètò wà lóṣù bàbàbà òun ọlọ́run wà ń bá bàbà ètò wà mọ́tò ń bà kúbà mọ́tò wà bà dànù abẹ́rẹ́ ní kan bẹ́ẹ̀ ó kú ọlọ́kadà ni gbogbo tó ń bá dé òun ní wọ̀ òun ní wọ̀ òun mọ̀ kó bàbà bà làwọn wà wọn sáré mú ọba bàbà tó kó tira rẹ̀ tira rẹ̀ jiná bàbá ti tira rẹ̀ jiná kọ́ yọ bọ́ ìtumọ̀ ti kẹ́ àmà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

اللهم انصرنا اللهم انصرنا اللهم أيدنا اللهم أيدنا واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله